أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ àlẹ́kùn káàtì gẹ̀ fún aṣọ́jọ́dà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kan bánà bí àti àwọn ẹ̀rọ àtàwọn ni ètò wa dáwàtúlẹ̀ haq ìpèpè òdodo èyí tí wọn ò lù tí marisisgbẹ̀ni kọ̀ọ̀kan wa láti Central Mosque tí àwọn ìtàsù wa Sulaiman muhammadu awal amúbíẹyà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa bẹ̀ kọ́nà balẹ̀ kọ́lá kó kí àwọn ìtàsù pẹ́ bákan náà ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀yin bá ní fi ọkàn bá ètò lọ ní iléeṣẹ́ Splash FM kọ́nà balikọ́lá kọ́sẹ́ni kọ̀ọ̀kan wa ní ẹ̀sùn olóore tó ń ṣàlàyé gẹ́gẹ́ bí sáà ti bá ní ṣàlàyé láwọn ọjọ́ bíi méjì sẹ́yìn wọ́n jẹ́ kó yé wa ọ̀wọ̀ àti àpọ́nlé tí ọlọ́wọ́n balikọ́lá tó bù fún ẹ̀mí ọmọ ànábì ádámà ní tí wọ́n wà bá ní sọ̀rọ̀ lórí ni pé ṣé ọ̀wọ̀ yìí orí ẹ̀mí èèyàn nìkan ńlọ́mọ ni tí wọ́n sì wà láti lè ṣe gbogbo àwọn ẹ̀dá yòókù tó yàtọ̀ sí èèyàn kí ni tí Islam sọ ń bẹ́ẹ̀ tí islam náà tó fojú àánú wo àwọn ẹ̀dá tó tún yàtọ̀ sí èèyàn abẹ́mi tiẹ̀ alẹ́sẹ́lófò bá ṣe wà. alhamdulilayi rabbil alamin والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته فقال نفرس وغلاتة يا مسلمين الحمد لله أطلع لكي كراءة جرفان النبي صلى الله عليه وسلم انظروا مرات ما جايك في مبوة الله سبحانه وتعالى بني سالكون كان النبي بني سالكون لاري أتي عياتنا صحابة jáwọn wà ní tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹ̀mí ọ̀yà nẹ́ẹ̀sìn ẹ̀ ìmọ̀lámà tó ní atọ́kọ̀ tó sọ fún wa lóru òní nípa pé ìjẹ́ ìpín ẹ̀mí léyìí sẹ́mi ọ̀mọ̀ nàbí adama olólàkùnrin Allah subhanahu wa ta'ala àbí bẹ́ẹ̀ náà làwọn ẹ̀mí nǹkan míì náà tuntun dá tọ́jẹ́ wípé mo yẹ sọmọ nàbí adama yálà àlìjànú ni o yálà ẹranko ni o jama ṣáájú kátó di wípé a máa tẹ̀sí lórí eléyìí ìbá ní ẹjọ́ ẹjá ti lọ síbi hadith àbí ìrẹ́rọ̀ wal hadith mọ̀kọ́rọ̀dì sahihain annabi ní bá ní sọ̀rọ̀ nínú hadith àbí ìrẹ́rẹ̀ tó jẹ́ pé nọ́mbù kátó mọ̀ sí ìgbà wa ó ń sọ ọlọ́run ní inna lillahi mi'ata rahmatin allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ní gbogbo ọgọ́rùn-ún ìkẹyì ọwọ́ aṣọ ẹyọkan kalẹ̀ sórílẹ̀ ẹyọkan náà ní bẹ láàrin àlùjànnú àti èèyàn ẹyọkan náà ní bẹ láàrin ẹranko síra wọn ẹranko ẹyọkan náà ní bẹ láàrin àwọn kòkòrò ó o kò o ẹyọkan náà wà ní ànábì wa fi ń sàlàyé fún wa wípé fi àyàtà àtọ̀ gbogbo àánú tí ń ṣe é fúnra wọn lórí ti ń pín tiẹ̀ wáyàtàrọ̀ bákan náà nínú kẹ́kẹ́ iná ni a ti ń kẹ́ra wọn ìkẹ́ iná ni ń bẹ lẹ́bìnrin tó fi jẹ́ pé tí nǹkan mi ọ̀bà dé pẹ̀lú èèyàn kò lè kọ́ ọbọ̀ rẹ̀ lójú bí wàhálà mi ọ̀bà dé pẹ̀lú èèyàn kò lè dúró ẹ̀ ni ó change inú ọpọlọ rẹ̀ tí fi máa hùwà òdì padà wàbíyà táàkìfìlì wáṣù ha kọ́dà ànábì ní nínú kẹ́kẹ́ iná iná tó ní ẹranko gbó tó fi ń sàánú ọmọ rẹ̀ tí ọgbẹ̀ sí òkè tí ẹ̀lẹ́sẹ̀mọ́lẹ̀ kọ́dà tọ́bọ̀ wá dínárì kìámà wà á kọ̀rọ̀ lọ́wọ́ tí sàtàn wà tìsírí náà rọ́hmatan alọ́sọ̀tọ́lá ń fi 99 pamọ́sọ́dọ̀ ara rẹ̀ yarhamu Allahu biha ibadahu yawm al-qiyama yóò wà á fi 99 kí àwọn ẹrú rẹ̀ tí ẹ jẹ́ mùsùlùmí tí wọ́n wà lìjẹ́ náà níjọba kìámà kọ́dà ẹyọ kan tayé iná nínú ẹgbà wá mi àrùbí lọ́wọ́ tó wá kó lẹ̀ yóò tún fi kún tọ̀hún yá àdì ọgọ́rùn-ún inú wọn mọ̀ wá lò jẹ̀mọ́ ẹ̀ wá wo àǹfààní àti àánú àtòrítàrí láyé kọ́ wá jẹ́ pé ẹyọ kan náà ni gbogbo ń tán láyé yìí kí nàìjí náà nǹkan tó wá jẹ́ ní lábàáyì ànábì wá ní ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà o ẹnìkan wà ní ríkẹ́ àfẹ́ ń bá jẹ́ ọlọ́kànkẹ́ kí ni ó jẹ́ àti tèmọ̀ wípé mùsùlùmí rẹ ọgbọ́dọ̀ jẹ́ ọlọ́kànkẹ́ ànábì sọ̀rọ̀ ní ẹjẹ́ ń pàkíyèsí yìí an àbí ìrọ̀ìrọ̀ lẹ́ẹ̀kẹ́ sí àbúrò tó gbàdí ìfẹ́ wa wal hadith mọ̀kọ́rọ̀ sọ̀rọ̀ ìhàìn àbúrò sọ̀rọ̀ sọ wípé بينما رجل يمشي بطريق اشتد عليه العطس ọkùnrin kan kọjá lọ́njọ́ kan ńlọ ńlọ ńlọ ògbẹ́ ti gbẹ́bódì fọwọ́jẹ̀dà bí iran ló bá rí kànga kan fọ́nàzọ́lá fi ha ọba sáré sọ̀kalẹ̀ sínú kànga yìí fọ́ṣẹ̀rì ó mọ́mẹ́ ń gbò mọ́mẹ́ tó yó fún mọ̀kọ́rọ̀j ó jáde kó òǹbí kànga yìí tán fọ́yídà kẹlẹ́bọ̀n yẹlẹ́hàsì lọ́ba rí ajá kan tí ń na hàn ta ha ha ha ìyá àkùlù sárọ̀ mìnàlá atọ́ṣ tí sì ń gbọ́ ara rẹ̀ mọ́lẹ̀ tí sì ń gbọ́ mẹ́pẹ̀ bí ẹn pé àbọ̀ lórí nǹkan kan fún mú bẹ́ẹ̀ tí ń fún èpẹ́ mu láì jẹ́ pé lórí nǹkan kan bẹ́ẹ̀ nípa pé ògbẹ́ ti gbẹ́ bóódì fọ́kànlá rọ́jùl ọkùnrin wa ni ṣé lakọ̀dí bálagọ̀ hadal kẹlẹ́bà mìnàlá atọ́ṣì míflò lẹ́dí kánà bálagọ̀ bíi ọkùnrin ọ̀ oh, ah, ògbá ti gbá o bó ṣe gbẹ èmi náà kankan kan lẹ́ẹ̀kan á irú ìnira tó mú mi lẹ́ẹ̀kan ìlú sì mọ̀kùnrin náà fọ́nàtà bí ẹ̀rọ ọkùnrin ló mú ajá iná ọkùnrin bá sáré bọ́ sá ilẹ̀ omi padà fàmílà húfà ò bàtà rẹ̀ tọ́ra bọ̀ sẹ́sẹ́ húfù rẹ̀ ọba sáré bọ̀ súnmà àmsákà ò bì fi ọ̀sáré fi ẹnu rẹ̀ gbé ó fẹnu mú ọ̀sáré bọ̀ sálẹ̀ odò ó ń fi kíní ìfà omi bọ̀ fásakọ̀lì kẹ́líbà lọ́ba fún ajá ìmí omi mu ọfájá lómi mu tán báyìí látòkè sánmà ọlọ́run sì ń sọ fún àwọn màlìká yìí pé fáṣàkọrọ̀ fáṣàkọrọ̀ lọ́hùlà ọlọ́run ní mo sì gbá ń tó ṣe ń sì wà dúpẹ́ fún kí náà ní fi dúpẹ́ fọkùnrin fagọ̀fárọ̀ làwò ń sì sọ dẹ́ntì ńlọ́ sàánú ń forí ẹ̀sẹ̀ tiẹ̀ náà jì ó sì gẹ́ni ìkẹlẹ́dọ̀ mi ẹ̀wẹ̀ mà ẹ̀dáre ó ní mùsùlùmí ní máa lọ́kànkẹ́ ẹ̀tún wọ ọkànkẹ́ sẹ́ntọ́jọ́ wípé kìí ṣe ẹ̀dá abarabí wa kọ́dà annabi sallallahu alaihi wasallam ó tún pàkíyèsí wa nínú hadithu mi hadithu náà tún jẹ́ hadithu àbí rẹ́rọ̀ aidan wal hadithu mukharrajun fi sunan inda abi dawud bi isnadin hasan annabi sallallahu alaihi wasallam ọ́n sọ fún ṣọ̀hábà jọ kan wípé ìyákùn àǹtàtàkìlù zuhúrọ̀ dàwà bìkùn manábírọ̀ ẹ̀kí ìsára o ẹ má sọ ẹ̀yìn àwọn nǹkan àgùn yín ẹ má sọ di pẹpẹ tẹ́ẹ̀tì máa najú ó ń gun nǹkan àgùn rẹ lọ ó tún ti ádébi tó ti sinmi ó tún bọ́lẹ̀ kúrò lẹ́yìn rẹ̀ yóò ná ó sinmi yóò sinmi yóò ní fọkànbalẹ̀ innama sakhkharaha lakum ní tùbálẹ́gọ̀kún ilẹ̀ àbára ni lámtẹ̀kùnù balẹ̀bílà bí ṣìkìrì anfus Allah subhanahu wa ta'ala ó sì àwọn nǹkan àgùn ìfún yín kó lè gbé débi tẹ́ ń lọ ní rọrùn níbi tẹ́ pẹ́ẹ̀ lè débẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́fẹ́ mọ kẹsẹ̀ sí kò lè rọ̀ ìlọ́rùn bẹ́ẹ̀ intasan síbẹ̀ fún inú wájà lákùnmọ̀lẹ̀ àrùdọ̀ ó sì tẹ̀lé lọ pẹrẹsẹ fún yín fáàrẹ̀ yà fákùdù hajatakum orílẹ̀ ní ẹtí máa bọ́kùkàtà ó ti ń gun ẹṣin lọ ọ̀fẹ́ sùn padà má tó pé ó tún sún lórí rẹ̀ jùbọ́ọ̀lẹ̀ jò náà sinmi ó ti ń gun nǹkan gbogbo àwọn nǹkan yìí àwọn pàkíyèsí wa àwọn tó wá ń jí oyé wa wípé ee ọmọ nàbí adama bọ́ ma ṣe ṣètò láyé rẹ̀ tó ní làákàyè tó ní gbogbo ẹ̀ ọmọ lè torí ẹranko gan wọn náà jaamin hadith abira aidan wal hadith mustahi ọlọmọsá àbáni yọrọ sí àbí ìrọ rẹ yóò bari sàrí kún kẹrẹ anabi tó ń sọ fún hadith àbí ìrọ rẹ yìí pé dákùnrin ti múra tó ní nàrọ fi hírọtin obìnrin kan Allah subhanahu wa ta'ala ọmọ sọdọ ọmọ náà alọ́mọ̀ fi obìnrin ọmọ fi iná nítorí kíni torí pé ó ní olóńgbò kan habasatia ọkàn di olóńgbò mọ́lẹ̀ ni fàlàyé àtọ̀ àmọ́tíra kò fọlóńgbò yìí ló ń jẹ wọ́n láyé àtàrọ̀kátìyà táàkùlùmí náà kọ̀ṣáṣì àrùbí kò sì túlẹ̀ kọ́mọ ilẹ̀ jẹ káàkiri olóńgbò yìí ebi sì pa pa pa sórí ìṣó èèkú bẹ̀ níjọ́ tẹ́mi obìnrin náà bọ́láyé ọlọ́run ní sẹ́ bí ìwọ náà ṣe ń ṣe gbogbo ṣe ń ṣe dábà mínú gbogbo ṣe ń ṣẹ́rẹ́ kónú ìwọ náà ní ráàánú tèmi náà lónìí àánú tí mo sọ̀kalẹ̀ sí sánmà sí sí orílẹ̀ láti sánmà bó ṣe nípìn bẹ́ẹ̀ ìwọ náà ní nípìn bí àánú títọ́dọ̀ tèmi ọlọ́run ọba ẹjá tó taratara para lọ sínú hadith abdullahi ibn jafar radiyallahu ta'ala anhu ó ti ń bọ̀rọ̀ ìbọ̀ ó ní sàásìlám kan dákọ̀lá ha ìtàn anábì wọnú ọgbà oko kan lè rọ́jùlọ́mù ansọ́r ọkùnrin kan àwọn ansọ́rí lónìí ọgbà oko yẹn fáìdà jamalun anábì bá rí ràkúnmí kan irú ràkúnmí wà lélẹ́yìn tọ́lá máa rọ ànàbì sàlám hànà nígbà tí ràkúnmí náà rí àmì sàlám òkè òkè wàdárì fati àyìnà bẹ́ẹ̀ lómi ojú ràkúnmí ń dá mi kìkì fún àtànù sàlám àmì ìbásáré lọ rí bá ràkúnmí fáwọn sáà zifrọ́hù ìntí lọ́ba ń pè ní zifru lọ́dọ̀ wọn ó ní eegun tí ń bẹ níbi ẹ̀yìn etí báyìí àníbí wà ń fọ́ تعالى أنتم رقميه لمن هذا الجمل كان رقميه فجاء فتى من الأنصار ọmọ kùnrin langba kan bá dé nínú ọmọ àǹsọ́rí ah ó náà ń sọ àṣàbàm ó lè mímú ní ànàbí ni hafala tẹ̀tẹ́kì láti ìhádìí albahima ó ti bẹ̀rù ọlọ́run ọba ń bẹ àwọn ẹranko yìí tí wọ́n lè sọ̀rọ̀ yìí alẹ́tì mọ́láka lọ́wọ́ ìyá mọ́láka lọ́wọ́ ìyá ọlọ́run ọba lọ́mọ pèsè ẹ̀fọ́ ẹlòmíín bẹ́ẹ̀ tó fẹ́ rówóra tí ó rówóra ọlọ́run fún wọn mẹ́rin àmọ́ náà mọ́jẹ̀ lọ́dọ̀ rẹ̀ fa inna ushaka ilayya annaka tuji'uhu wa tudhibuhu bó ṣe rí mi ní kégbàjáde gbọ́dọ̀ mi pé olówó mi ń fìyà jẹ mí ìfara ni mí iṣẹ́ ní ti ní ṣe kò jẹ́ ń jẹun kò jẹ́ ń sinmi amsan tó ń pàkíyèsí wa padà níbi eléyìí kálébà mọ́ pàtàkì tí ń bẹ́ ń bi ìmọ̀ tọ́jú àwọn ẹranko yìí àti ìmọ̀ ti dáadáa sí wọn kódà anabi sallallahu alayhi wa sallama ó tún lọ́njọ́ kan nínú rìn àjò kan هذا من حديث الذي أخرجه من مسلم رضي الله تعالى في صحيحه من حديث عمران بن الحسين رضي الله تعالى عنه أرضاه بامي سنلو لاجي بيسنلو لاجي ó òjijì lọ bá gbọ́ èpè kan tóbìnrin kan gbé ràkúnmí kan kúrú lẹ́ni tó ní ràkúnmí yìí bá gbé ràkúnmí yìí ṣépè obìnrin ló sì ní ràkúnmí bó ti gbé ràkúnmí yìí ṣépè lọ́nà bíi mẹ́rin ah kúdù máa àlẹ́yà ọ̀yà òǹkàlùkù oko ti ń bẹ lórí rẹ o òǹkàlùkù ó mú dúkìá rẹ ti ń bẹ lórí ràkúnmí yìí o fa iná wùlá tẹ̀sáàbù ni náàkọ̀tù mẹ̀lẹ̀rúnà ràkúnmí tí a ti gbẹ́sẹ̀ pé kò lè máa bá wa rìn o nǹkan tó tún jẹ́ ẹranko àtún gbọ́dọ̀ máa gbèsè pé lọ́nà òdì tó tún jẹ́ nǹkan wáyé ẹwú sàǹsì ń bá ní sọ ẹwú ọkàn kẹ́ ẹwú ọkàn rẹ ẹwú ọkàn àlàáfíà ẹwú ọkàn tó jẹ́ pé téèyàn bá ti ń rú ti ń wù èyí ó sì máa dẹ̀ tọ́nà ọba ń yọnu sí ni lórí ràkúnmí ìkọlọ̀ rẹ̀ mú kúò kí wọ́n sì jẹ́ kí ràkúnmí ọmọ lọ àwọn sọ̀hábà náà sọ tó gbàdíjẹ wa wọ́n náà sì rí ràkúnmí tí ń dá lọ láyàtà àrọ̀dá ahad ẹnìkan kò tiẹ̀ lè súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ torí kíni torí pé wọ́n ti gbé e sépè amsterdam tó ń sọ eléyìí fún wa kó lè bá a máa jẹ́ ìkíní ńlọ dáadáa wípé e kákíyè sára o lórí àwọn ẹranko yìí a gbọ́dọ̀ ṣe báṣubàṣu a gbọ́dọ̀ ṣe rèrèrèdè kódà النبي صلى الله عليه وسلم يتون قجاء لنجوكنا هذا الحديث من حديث ابن مسعود رضي الله تعالى عنه حديث مخرج في في المسند في, في السنن عند أبي داود بسند حسن وأن كنا مرسل سلام في سفر أو كنا سلام نياجوك أوان لو أوان لو فانطلق لحاجتي النبي صلى الله عليه يقول أبوا أولوري بابكاته فرأينا حمرة لباري حمرة أي كني ننوي يولونغو تواجي أبوره ṣùgbọ́n ni a máa pakọ rẹ̀ labari ẹ̀yẹ alongo tó jẹ́ abo yìí nígbàtàrí abárí pé farokhan ó tún ní máa farokhan ó sì ní ọmọ kókòkò méjì táwọn sẹ́sẹ̀ fẹ́ máa gún yẹ̀ fàákọ́dùnà farokhaiha labá mú kó ọmọ rẹ̀ méjèèjì fàjẹ́ àti lùsùmárọ̀ báyìí ni ẹ̀yẹ olongo abo yìí lọ́ba dé padà fàjẹ́ àlàtì tẹ́fìrìṣù ní bá ń padà ń fi ẹsẹ̀ wa gbogbo bí orí ibi ìtẹ́ rẹ̀ wà nísàwọn àmà rẹ̀ kí àrùn bí ní ah mọ́ ń fàjà àhábì ìbẹ̀wọ́ládìí ta lẹ́ni tó kópa yàbá ẹyẹ yìí pẹ̀lú ìkú ọmọ rẹ̀ nílẹ̀ fún abá ní àwa ní o àníbì ní rúdù wàládáha ilẹ̀ ìhà ẹ̀kọ́ mẹ́ padà fún ọmọ ẹyẹ rẹ̀ o sànàbí ni ó ní wọ́n máa pọmọ èèyàn ọmọ ẹyẹ rẹ̀ o ìlànà bí ni wọ́n máa ṣèkẹ́ fún yìí torí ọlọ́run ẹ wú èèmà lára ẹranko ẹ wú ẹ̀kọ́ ńlá lára nabi sallallahu alaihi wasallama bí ní láì sàálà á tún máa tẹ̀jú síwájú tọ́bádọ́lá lórí ọ̀wọ̀ tọ́lọ́n tó ṣe fáwọn ẹranko yìí náà tàbọ̀rọ̀ máa pé fún. àáké àwọn sásù wa kún ní àti àtàrọ kọ́nà kọ́lá kọ́ba ní sẹ́yìn ẹ̀sán olóore so inshallah wọn ti jẹ́ kó yá yí pé Islam ẹ̀sìn ìkẹ́ni ẹ̀sìn àánú ni ó tún ṣàánú ọmọ ẹranko tó tún yàtọ̀ sí ẹ̀mí tèèyàn pẹ̀lú ògbọ́n tó mọ bá ní tẹ̀síwájú lọ àwa tí a bá tó fẹ́ wọ ilé kíwa ní Madudari Hadith fọ́ọ̀mù rẹ̀ ti wà ń ta bákan náà ibi táwọn ọmọ wa ti ń hàlù Quran àwọn ọmọ láti bí ọdún ọdún mẹ́fà tí ó fi pọ̀ ọmọdún bíi mẹ́wàá so fọ́ọ̀mù ilé náà ti wà ń ta gbogbo àwọn kátà tí máa ń sa anásọ́ǹtì fún wa ká pò wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero zero ninety nine twelve fifty eight thirty one zero zero ninety nine twelve fifty eight thirty one àwọn tá a jọ wà nínú ilé agbára nídàjí tòní àfáwà Ismail ẹ̀rọ àlà ọ̀nbẹ̀ pẹ̀lú wa ṣé wà brazil karolo suna anáwà ń bì ẹni tí ń tẹ bọ́tìnì afáwà badmus ẹnire ẹni tó darí ètò suleiman ibrahim abu ibrahim ẹ̀sàòkè ustaasu wa suleiman manule awal àwọn bẹ́ẹ̀ yá àwọn ni wọ́n kó gbọ́ àṣùdíwá nídàájí tòní wasalaamu alaykum wa rahmatulahi wa salaam wa rahmatulahi wa barakatu.